ربنا آتينا الحكمة وفصل الخطاب من يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله سيدا في تدلقني ورجوني من القول المفيد على كتاب التوحيد كما كتاب التوحيد محمد بن عبد الوهاب كما محمد بن صالح الأسلمين تشيروا لي تنقل القول مفيد على كتاب التوحيد باب تنقل الباب من الشرك لبس الخلق ولا خيط وناويهما باب من الشرك هذا يقول ابن يبقتشني كما دون دي مرة أبيو كاوبو بقبلي من الشرك قول الله تعالى قل أفرأيتم ما تدعون من دون الله إن أرادني الله بدر ألهن كاشفات الدر أراني قل صفوها بالله وصبوه أرأيتم ما تدعون من دون الله أما تأني كوا دعاء الله ما تأني دعاء المسألة دعاء البادني أرأيتم ما تدعون من دون الله أما تأني توا دعاء سلين الله إن أرادني الله بدون تلك في النيرة ككمي هل هن كاشفات الضر طول جدي ما يكوفني قال لا ثم بأس الكرمومي سوى تنكما ملايكة لنكني على الجنة لنكني شيوك لنكني ها أو سكنا لنكني طول بيني ما يكوفني قوله تعالى قل أفرأيتم أي أخبروني أفنيروني كيف وهذا تفسير البلاد التكتات بلاد بيري لبس الخلقة والقيد الخلقة من حديد أو ذهب أو فضة عنك أبو وليون ما تعرف أبو وليون قوله لبس الحلقة ولا خيط nítorí rẹ̀ pé kí ẹ máa lo halqa ó náà ni oúnjẹ ìfúpá kí ẹ máa jẹ ìgbára ó di yíwa ọ̀ hajj àbí òwú mọ́ aṣíkàmù sọ pé abdullahi abbas radiyallahu anhuma ó wọlé jọ kan bá rí àwọ̀ tó sùn kọ̀kọ́ márùn nítorí àwọn táwọn máa pé èyí ọmọ ọmọ kan Eh, eh, wọ́n á sókè ní kama lọ́rùn wọ́n tó sókè ní ìrìn kaba ìgbà báyìí àwọn ni kí lélẹ́yìn wọ́n ní à ojú máa gún òun ni wọ́n ti lọ́dọ̀ bàbá àfà àwọn ìyá ti bóun sọ̀rọ̀ sí wọ́n bá fún mọ́rùn lọ́gàn àkó wà fọ́ sínú inna ala abdullahi adna mina shirk inna ala abdullahi adna mina shirk ẹjú dájú àwọn ẹbí abdullahi rọrọ̀ ju kó máa tún máa ṣe ẹbọ lọ gbogbo nǹkan ẹbọ ni odiyewa wa ni kọlu labsul halqa kí a máa sun kamara wàlá hayi tàbí yóò wọ́n ni alhaqqa min hadid ọ̀nà ni kúrò kẹrin kí a wọ́n kama mú ogun lọ ọ̀kábáyì ogun ni kí kọ́ mi ti ọ̀sọ́ ni kọ́lọ̀ mi wọ́n mọ́ túnmọ̀ àti òkà sí orí ẹ̀ او ذهب بلاد نو جولد او فضة بلاد نو دايموند او ما اشبه اقول ايه كما يقول اسمه مثلي ولا خيط معروف ولا من جاوكو كانوا ما سمروا قولوا وناوهما الجبال قول مصطعات مطبعات ما قنطلع ما نبعين كمان يصنع شكلا معينا من عاد بيان دي كوبان سي بوكو دوباين هذه نقطه أو غيره أبدا لو لدفع البلاء تبقى كي أبرد الفون مجناني لدفع البلاء كل أمة أبرد الفون إن كان كل ما تجانه أو يعلق على نفس شيئا من داء الحيوانات أبدا ما على من أما آتي أنا دي أنا بيبقى بوليريو àwọ̀ agírí ti jẹ ní ààrẹ àti nílé rẹ̀ ìwó ìwó mọ́rọ̀ ọlẹ́ ìbí jẹ́ ọlọ́run kó fẹ́ràn lóòrùn pẹ̀lú àwọlé ẹgbà mi ibi ìrọlẹ̀ kún ọkọ̀ máa lè wò ibi mọ́ tó ń gbé níbẹ̀ ṣe ìwó tó bá yẹn tó so máa lé ó tún yàtọ̀ yàtọ̀ fọ́ndárì ìwó ẹni pé ọlọ́látọ̀ ẹni kọ́ ọlọ́run mọ́rú ẹran الحيوانات والناس كانوا يعلقون القرب بالية على السيارات مو بعض قبائي ثم إلى متو سبحان يهالا دي كتاب على كان سيري ويا لويا قتا هذه بدكي تقوى تيبا بوشيشه wọ́n ti bá kọlu tí tí báyìí bá kọlu mọ́ ìgbà ìwọ̀n gbogbo àdọ́ wa lọ wọ́n bá yọ dashboard lẹ́wọ̀n kan náà wọ́n rí tìlú fèé bí ọ̀fẹ́ yín sí oríṣiríṣi ní gbogbo tó ọdún mọ́tò yìí ọgbọ́lẹ̀ lọ síta mẹ́dàkí ó di ẹyìn ọ̀nà ìrìn dáfẹ́ àìyìn burúkú hátà ìdára àṣàfin fọ́nàt náfẹ́ ò fọ́lá àyàínù láìpẹ́jẹ́ ìbá rí bá àyẹ̀yọ́ já ẹ gbogbo ilé kò sí abúgbó lè múyàn pé ojúgbó nǹkan lè múyàn قوله لرفع البلاء قولهم يقول بعد لركوه دعائك أو دفعه الفرق بينهما قوم بينك أن الرفع البلاء نزول البلاء ماذا نزول نزول البلاء بيت ثلاثة wọ́n fi kúkú ikú ọ̀fẹ́ gbé kó ní ṣùgbọ́n àmọ́ dákùn ọ̀dáfẹ́ kábìlà nùzó olùbàlá dákùn ẹ̀rọ kọ́kọ́ bí kọ́kọ́ bí kọ́kọ́ rẹ̀ tí rárá ìtìjà ló di yé wa

familiaritis wọ́n fáwọn ní abẹ́rẹ́ àbáwọn ọmọ kéèkì ó ń fọ́n lẹ́kùn káburú mẹ́ afẹ́ fi dé aburú kúrò ní àfẹ́ káburú ó sí àwọn àmọ̀yẹn ni àbíbẹ̀ ẹ̀kọ́ ni káburú mẹ́ ó di wà jẹ́fún ènìyàn ọ̀rọ̀fẹ́ ilé ìtì tẹ̀lẹ̀ sí yàn ẹ wá ń lo nǹkan kan fún ẹni tí bí tẹ́ bá lo nǹkan kí ni àfáà pé ẹ́ ẹ bá ẹ ti lọ́nà àwọn ológun gan ẹ̀ hmm. àwọn kàbá ìkọ̀ ẹgbọ́n gbàgbé ah! ẹ́ mọ̀ tẹ́lẹ̀lá mọ̀ tẹ́lẹ̀lá lókùn ẹ sí ni ẹ ẹ́ ẹgbẹ́gbà ẹ́ àṣáyìrá àwọn ni wọn láti àwọn àkídà àwọn gbà pé amálógún ọmọdé kàkà ara o àfẹ́bí ní ti gbọ́wò fa iná lùkúlù bá ìdáwà alima oman alima o jahila oman jahila ó di yẹn ẹ máa lò gbọ́wò ẹ máa lògùn fa iná lùkúlù bá ìdáwà gbogbo àrùn ló ní ogun kò sí ààrẹ náà tí ológun Uh, ọ̀dọ́rin níbi túnú ọ̀dọ́rin níbi túnú àwọn òdíyẹ wa dáwò dáa náà ọlọ́wọ́ wa kó sàrọ̀ wa ọ̀yẹ́nà máa yóò kìrò sọ́bàbí ọdún ẹ̀rọ sọ́hì ní tí ọba mú ní pé láti bí ní èyí lámọ́mà ìlà ẹ̀ ti tẹ̀lẹ̀ sí wọ́n ní kí ẹ̀sọ́sẹ̀ kan fọ́ ọbẹ̀ ẹ̀ ilé yìí ilé àtìgbẹ́ ẹwọ sọ̀rọ̀ àmọ́ mo fẹ́ sọ̀rọ̀ wọ́n á ní kọ́ lu ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ àwúrò àwúrò àbílẹ̀ pè náà ni àbí eléyìí rárá o bá bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ó di ẹwà nítorí eléyìí ò sí ọ̀nà ọ̀dà lọ́wà ọlọ́wọ́ bá fà قل أرأيتم ما تدعون من دون الله سبحانه وتعالى يلوبني إن أرادني الله بالدر تقال فلاك كمين قالوا هن كاشفات الدر سيركون الجن ما يكون يقول بيقولوا قول الله تعالى أفرأيتم أي أخبروني أفمني رؤيا ماذا تفسير باللازم ثلاثه لازم لأن من راى اخبر يفعل يفعلون وإلا فإيام استفحام على عن الرؤيا هناني الديري دوري الديري قالت تعالى أفرأيت الذي يكذب بالدين أرأيت الذي يكذب بالدين قول يعني تنتجوك بدي على يروني أخبرني عما حال من بسبب الدين نيرو ني باندو سيسير ني بي كما كوجو يا كما نيرو وهي منصوبة مفعولين ona ni pe akọl méjìlá fún ààbẹ̀ ó ní al'awwal mufrad aláàkọ mufrad ni wàtsáàni jùmùlá rẹ̀ ìsìnkú aláàkẹ́ di yẹn jẹ́ akọ́gbàpọ̀lá rẹ̀ ní ìsìnkú nítorí ìbéèrè وما وقوله ما قولوا gbọ́nà تدعون مفعول الأول رأيتم قولي اللي رأيتم اللي رأيتم مفعول أنا كفر رأيتمني مفعول الثاني جملة إن أرادني الله بدر قولوا باب يا كمين قولوا تدعون المراد بالدعاء دعاء العبادة ودعاء المسألة الدعاء مجي لواء عن الدعاء العبادة في دعاء المسألة ليه قولي يقول الدعاء والعبادة بلتيف يا فهم عمرك الدعاء تبقى في مجي لكن الدعاء العبادة. كن دعاء المسألة يقول دعاء العبادة يقول دعاء المسألة مجي ليه ها نعم dínú ìkírí ìgbàlà mẹ́ sí ìdíwáhùn mẹ́ balance lórí ni ìbáda àbí gbogbo ní ìdúwà olùbádà aláàkọ̀ọ́ gbèrè kí ní túnmà rẹ̀ kí ní túnmà ìdúwà olùbádà Hmm, Bọ́lá Ismail, ṣẹ́gbìyànjú ẹ̀, ẹ̀lẹ̀gbìyànjú ẹ̀. Kabiru, kí ni kí ni tọ́lọ̀ ìdára kí ni ìbádọ́ mọ̀sálà. Àmúnà ni ẹgbẹ̀ta bá rí mi. Ṣùgbọ́n al-muradu bid دعاء العبادة ودعاء المسألة jáde lórí ìrùn ọ̀rọ̀ ìrùn gara máa ti máa ṣe àwọn afghan kan ṣe ìlú àwọn ìbádà orí ìrùn gara máa ṣe ìpáàrùn àwọn afghan kan ṣe dùn áwùn ó dé ìgbà ní la ilaha illallah la ilaha illa anta subhanaka inni kunna zalimin èyí bẹ̀rẹ̀ wọn ni àyílẹ̀ kọ́ ni àdúrà tí nàbí láì Yunus lè ní mọ́tò wà ní ọjà àyílẹ̀ àmọ́ kí ló tọrọ mẹ́wọ̀n la ilaha illa anta subhanaka inni kunna zalimin kí ló tọrọ mẹ́wọ̀n kí ló tọrọ mẹ́wọ̀n خير الدعاء دعاء العرفة خير ما أقول والنبيون من قبل كني لا إله إلا الله وحده لا شريك له له الملك ولا الحمد هو على كل شيء قدير عبد الله بن عباس رضي الله عنه قال بسلم يا رسول الله اني صدق من نوع الدعاء انا دعاء فيه بس لا رفع خير الدعاء دعاء العرفة أما تقول ذرفة ميه والكاسم كميز يقول لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير قدير ذلك قيان يا عبد الله بعد ما جولوا عليه تبانكي تبانكي ọ̀tọ̀rọ̀ nǹkan lọ́dọ̀ olówó yẹn o àwọn ń kì í ó ní ẹgbẹ́mìlẹ̀ ọlọ́ọ̀bá tó mọ bùkátà rẹ̀ gan lọ ó máa kí ọlọ́ọ̀bá ó máa yìn ọlọ́ọ̀bá kọ́lọ́ máa ti tó fẹ́ fún un wọ́n ti dùá ó kí ni ìbáàdà gbogbo àfikàrìtà ṣe dùá ó ìbáàdà rẹ̀ ó di dùá ó mọ́sálà ọlọ́run lẹ́mà ilé asọ́gbà húdà wọ́n tó kọ́ kìí tọrọ nǹkan dùá ó mọ́sálà ni ó di wa ẹ̀rí dẹ̀ ni aya kini èjì kẹta inú fatiha du'a ul-ibadah nítorọ̀ kan lọ́lọ́ba alhamdulillahi rabbil alamin arrahman arrahim maliki yawmiddin tíyẹ tọrọ nítorọ̀ kan àbí ẹ̀kọ́ ni inú kí du'a ul-ibadah iyyaka na'budu wa iyyaka ilayka kọ́mọ̀tì láàrin ọdún pẹ̀lú ọlọ́ọ̀ba ẹ̀kúmúlẹ̀nu ìgbẹ́bíhùn láti ìdínà sírọ́tọ̀ mustaqim du'a al-mas'ala abúkìsọ̀rọ̀ kò lè abẹ́ẹ̀kọ́ ni ìdínà sírọ́tọ̀ mustaqim sírọ́tọ̀ lọ́rìnà abẹ́ẹ̀kọ́ kan yóò díẹ̀ wà nínú du'a al-ibada àti du'a al-mas'ala du'a méjìlá ni lákòjú ẹwà du'a yìí kálẹ̀ àwọn gbọ́ àwọn ọ̀rọ̀ níbi sílẹ̀ ni aswariku wọn ní sọ́wọ́ كما نسل خمس لا إله إلا الله عظيم عليم لا إله إلا الله رب العرش العظيم لا إله إلا الله رب السماوات ورب العرض بي ورب العرش الكريم كل يترم له ينفسر من أعطاك قولي أما أدوان لهم إنت أسأل لن يمتع في سخمين هذا من يمتع إلي أنا كأفوني على أمير اسمي أربعين لي أبابرني níbẹ̀ ni ọbàmí lọ́fíìsì ìbádìlọ́wà ni oníṣòro kan nígbà sọkún kí ló dé ọlọ́kan ló lé òkú lé ọlọ́kan ló lé òkú lé tó wá dùn ní pé wọ́n tó wọ́n fẹ́ kú lé ọmọ tó ń fọlọ́yàn lọ́bẹ̀ mọ́sù mẹ́fà wọ́n wá fi bímọ ẹ̀ kalẹ̀ wọ́n ò bọ́mọ ẹ̀ lọ́wọ́ wọ́n rò pé eléyìí ó tó ọkàn ọkọ̀ òní àtọmọ oṣù mẹ́fà àtọmọ ọdún méjì àti gbogbo ọkọ lẹ́nu àwọn ọdún kó wà lọ ọdún méjì náà ní bọ́ọ̀sì wà ṣe orí ibi tí balẹ̀ ìwẹ̀ wọn ganka náà wọn bí wọn wà ní ìlànà sọkún màmú wa ló ń fẹ́ bẹ́ẹ̀ sọ màmá rẹ̀ máa mà rí màmá wọn kẹrin ní bàbá mi sọ̀rọ̀ wọ́n ti káwọ́ lábẹ́dẹ̀ ń pè tuntun kí máa tọkọ nù ní ọkọ rẹ̀ amir ó mọ̀rọ̀ ọmọ káyẹ̀ màmí àmì mímọ̀ yìí àmọ́ ah, rẹ̀ sọ́bí yìí bá ń lọ ní sọ̀rọ̀ ìfún wa ní kókò ìgbà mọ iye àdúrà tó ń lọ agbára tó bẹ̀rẹ̀ àdúrà wọláhì ẹ̀rọ bá ní mi olùwà lónìí máa ọ̀ mi olùwà lónìí kí lọ́la máa tó wá ní ọ̀kẹ́ ìgbà pàtàkì náà ọba ní wọláhì ẹ̀mọ̀ mi ní ìtìmárì lòtọ̀ ẹ̀mọ̀ mo mà ní ìrádá mo rẹ̀ rẹ̀ sọ́ọ̀tì yìí gan nítorí ọ̀rọ̀ yìí mo máa sọ fún ní lórí wáyé báyìí ẹ̀ẹ́kẹ́ mú náà ni jẹ́ndáwá ni wọ́n ń gbé ní ọ̀rọ̀ yìí mo máa sọ fún ní lórí wá sọ́dọ̀ yìí máa kú mi ní kọ̀rọ̀ sí ní ẹnu bá ní kí èdè àti pé máa bá bẹ̀dá wọ́n sì ká ká sí ìdúmọ̀ bí omi wọ́n ti rí àwọn ọmọ yẹn mọ́ ìjọba àti ìjọba kó kó kó ọmọ àwọn ọmọ rẹ̀ ìfẹ́ gbúrò ẹ̀ àwọn ọmọ yẹn lọ kò ní ráhùn kò ní gbọ́dọ̀ ọmọ ẹ̀mọ́ àtúntò náà kí á mọ̀ mo dáhùn wò pé irú ìmọ̀ wo ni eléyìí iṣẹ́ gbọ́wẹ̀ rí iṣẹ́ gbọ́wẹ̀ rí mo dábẹ̀ ẹ̀ṣá wá ní kí n kó kópa sílé kí n kó máa lọ fún un nígbà tó di bí aago mẹ́fà ọmọbìnrin bá pèsè pé tòun ti padà sílé láti ìyá bí aago mẹ́rin àbúkù tí kọ àwọn ọmọ ọmọ àti sùúrù olùsàwọn máa bílẹ̀ mọ́ ọmọbìnrin yẹn náà nípa kápájọ́ máa ń sùn mẹ́ta

wọ́n di balùsán ọmọ náà yàrá rẹ̀ kò sí tó kàn kò tá a jọ ń sọ̀rọ̀ kọ́ àbíyàwó kò sí tó kàn kò sí tó kàn ní òbí dáa yóò gbé mi ọmọ sọ pé òun dàbí pákéjì ìgbẹ́ ọmọ páàkì tí wọ́n á pákéjì dáadáa tí wọ́n fi fúláwà sí lọ́wọ́ ìdàrí la kí onímọ̀ nǹkan tó wà nínú ẹ̀ àti yẹn bá ọmọ mi sá ń sunkún náà gbá wá pẹ̀lú yẹ yẹ wá tẹ̀lé wá lẹ́kẹ̀ wọn á níbi òsì nǹkan mi nítorí àwọn ọmọ rẹ ọ padà sí ọ̀dọ̀ rẹ̀ kò dáná fún mi lọ́kọ́ kọ́ lọ́ọ́ jáwé yàrá láíláí ọ̀dọ̀ ọkọ rẹ̀ òun ọlọ yẹ ẹ̀ bá ní gbọ́dọ̀mọ́gbé olùgbọ́dọ̀ mi o ilẹ̀ rírẹ ayé ẹ̀yẹ́kọ̀ ìgbẹ́sẹ̀rẹ̀ ayé olùgbọ́dọ̀ mi yẹ ìyá àpòkọ́ ìdàrí fún un máa fún mi ìdúrà yìí mẹ́lọ̀ gan-an لا إله إلا الله عظيم الحليم لا إله إلا الله رب العرش العظيم لا إله إلا الله رب السماوات ورب الأرض ورب العرش الكريم مباقو ولو الكلام عن الأعراف الجاهلان يو يا يونغ ليدي òun gbé bí náà lè kí àwọn ọmọ àmì ilé tí àwọn obìnrin wà bẹ̀ ọmọ lọ sí ìbúlódù lẹ́nu rẹ̀ ní bí ọ̀pẹ́ rẹ̀ ìsáwọ́ bí ọ̀pẹ́ rẹ̀ àyíwá máa àwọn ọmọ ẹlọ ní ìsìn kankan mọ́ sí àmàlọ́ lẹ́kẹ́ bá kọ́ ní ilé ìbò fún lákà á ẹran kí ẹ̀rẹ́ ní máa rúbi pé ìyẹn lérí àwọn aláàbùdí yẹn pè dáadáa ọmọlọ ọmọ pàpọ̀ bá láàánú ni tí kò hmm, bá dúà rẹ̀ bá fún ọ̀pá ló máa ní wọ́n ti gba mo ní kí wọ́n tó máa wí ọkọ̀ ọkọ̀ ń sọ̀rọ̀ ní ti ń fẹ́ àmọ́kọ́ sọ̀rọ̀ àbúrò ó lẹ́ tí ó dùn gbọ́ gbọ́yàn ó ní kò ní gbogbo mo ní kóhun láti wí náà kó tó bá ọkọ̀ ìsọ̀ ṣe ilẹ̀ ní ẹ̀ta bukari tẹ́sí kílẹ̀pẹ̀ mtn 2000 naira lẹ́yìn náà awakọ̀ síbẹ̀ mo sọ fún nìkan jẹta bí ìdílé mi ká ọ̀rọ̀ ẹ̀ fún nìkan jẹta for the past five years tẹ́sílà ló ní inú green ministry òun ò rí tó ń tó rí rí aago méjì òun ọkọ̀ òun jí òun tí ń jẹun tó ló gbé tó ń ṣe fún kókó yá fi òun wọ̀lá ìtàlá ṣé tí wọ́n ti bẹ̀rẹ̀ ọ̀nà ṣé ti bẹ̀rẹ̀ mọ̀ ni pé mo sọ pé àdúà àdúà ó ní àdúà aláwọ̀ yìí àwọn ti di bọ́lé káàkiri à ń lọ lẹ́yìn gbégbé ní gbogbo ẹ̀ àwọn àjọkò bẹ́rẹ̀ káàkiri ní ìtàlẹ́ mi kò tí wọ́n bá wọn lọ lé oníkiri káàkiri ọ̀rọ̀ kí ló ń wá káàkiri. ó rí ẹyin àdúrà ní kẹdúró tì àdúrà ní kẹgbọ́lọ̀ gbọ́ ó rí ẹyin mo sì ń kankan lọ́dọ̀ ní kankan gbogbo agbára la hawla wala quwwata illa billah gbogbo agbára sọ́nà ọba mi ní subhanahu nínú àwọn kíra àfàwà kí ò tí sí adama kóyọ nínú máa wù nínú orin kí báyìí pé aláwọ̀ lè ó jà tó ń kó lè na ìgbà tí ń kó ló fi kó lọ a lé àtìlẹyà lọ ìmá dùn mi pọ̀ jù aláwọ̀ lè ó jà tó ń kó lè na ìgbà tí ń kó ló fi kó lọ a lé àtìlẹyà lọ. ó yà tó wa máa di nǹkan káàkiri wọn mùsùlùmí ni ó tó wá ń di nǹkan máa lé tí wọ́n so kiri ìgbàra ìfọwọ́d wọ́n kọ́ fọ́ wọ́n máa pé ọ̀fọ́ wà ní kùránì ọ̀fọ́ lọ́wọ́ ní kùránì àdúrà lọ́wọ́ ní kùránì kò sí ìlú ìjọba ní kùránì ó di yé wa ọlọ́mọdé àfọ̀rọ̀ yé wa ọlọ́wà náà ṣẹ́fẹ́ àwí fún wa wọ́n ni káwọn tọ́jú ó na bi du'a ìgbàdá du'a mas'ala fa'um yadda ó na alil asnan du'a wal ibada àwọn wọ̀nyí wọ́n ti àwọn òsàwọn yìí ní àdúrà àti ìjọsìn fún fẹ̀yẹ̀tẹ̀ àbàdúwò náà láhà bí nazir wọ́n ma dídẹ̀ fún òdè wọ́gbàbẹ̀ wọ́n ma dùn kan fún òsàyìn àbí ẹ̀kọ́ ni wọ́n rùkú wọ́n ma rùkú fún wọ́n sojúdì wọ́n ma sojúdì fún the owner of the du'a mas'ala wọ́n ma pe àdúrà àti tọrọ nǹkan ìdáfẹ́ ìdọ́rọ̀ láti dé láti dìfẹ́ndì ìnira àwọn jẹ́lẹ̀bẹ̀ lọ́dọ̀ fa jọ́lọ jẹ́lẹ̀bì nù jẹ́lẹ̀bì jẹ́lẹ̀bì jẹ́ máa tẹ́mà gbọ́n wọ́n di yọ́nà wọ́n jẹ́lẹ̀bì lọ́fẹ̀ fa àǹfààní fọláwó subhanahu إذا أراد بعبده درا فلا يستطيع الأصنام أن تكشفها ọlọ́wọ́ ọba tó bá ń fẹ́ irú ẹ̀fẹ́ nira kan àwọn ọ̀sọ̀wọ̀nyí tó ń tún wọ́n òun lè ما تستطيع أن تمسك الرحمة عن عنه لا يكون لدينا إدارة يكون كما بتعرفون قد يبقى إدارة أوري يكون فهي لا تكشف الضرة ولا تمنع النفع أبناء سوائي هو لبين راكو موسى لقوري فيها لهذا فلماذا تؤبد لماذا تؤبد كيف الأمر عدته كيف الأمر قياري بفني لك ọ̀lẹ́ gbogbo wọn ọ̀lẹ́ gbogbo wọn lọ́nà pé ọlọ́bọ̀lọ́wọ́ mọ́sánà lẹ́lẹ́lẹ́ kọfà gígùnù ya ayyuwa na su dúró ma wata lafa sí ọ̀la na lalazina ti da ọ̀la min duni lagini ban ya kàkù bàbá wàlá sama ọ̀la wa in yaslubu um lọ́lọ́wọ́ bá ọ̀rọ̀ rẹ̀ ògbó ni ó ní ọlọ́run ti mú èsì wá as an example ọlọ́run ní tó bá gbàǹkà lọ́wọ́ wọn tó sì bá gbàǹkà lọ́wọ́ wọn fún wọn lè gbàǹkà yẹn kú lọ́wọ́ èsì yẹn ìgbàlẹ̀ ṣúgbà ní ìgbàlẹ̀ ṣúgbà ní orí mú ìgbàlẹ̀ gbogbo ìṣúgbà ayé ẹ̀rì ìgbà ṣúgbà ẹ̀rọ rẹ̀ wọn ìbílẹ̀ tó bá lè ṣúgbà yẹn ó ti kó ṣúgbà tẹ̀lé nǹkan nìsí ó ti kí nǹkan bọ́ nǹkan wọn nǹkan ó ti tẹ̀lé kú ní sọ̀rọ̀ tọ́wà ó fẹ́ ti ẹ̀rí ìgbàlọ́wọ́ rẹ̀ ṣúgà yìí kọ́ lẹ́gbà mọ́ nǹkan mìí ní lẹ́gbà ó ti ẹwu ẹwu ògbọ́ náà bá ilé àlégbà àwọn lè rí àwọn ìṣúná tóbi gbà wọ́n kọ́ ìfi yẹn ìṣúná ti wà fa àwọn ìbò yẹn wọ́n ń dàn kan wò fa àwọn ìṣúná ti wà wọ́n sọ sínú kíkà kan nìsí láàrin kìnìyẹn

Tẹ́lẹ̀ sọ̀rọ̀ ẹkún náà. Tẹ́lẹ̀ sọ̀rọ̀ ẹkún náà. Ah. Aláàjì ló fẹ́ni kan gbà yìí. Ṣé sọ́tọ̀? Ìdàgbò. Ah. Aláàjì ló fẹ́ni kan gbà àfihàn. Ìrà gbé tófì. Mo ní kí ah, bẹ́ẹ̀ ni kíjọ mo ní alẹ́ ìrà rẹ̀ gbé tófì. Ọlọ́run kó sanu aláìdá kìyàmà bárakàlá náà kúrọ̀dé mẹ́ kọlùhù kàṣífàtún ayé yẹ́ṣmọ̀lù dáfẹ́ ìwọ̀lọ́rọ̀fẹ́ kàṣífà ayé ó kó sínú àgbáfẹ́ ó yẹ pẹ́jẹ́ntì kan wọ̀rọ̀fẹ́ pẹ́jẹ́ntì kan kó bẹ́yẹ̀ látàṣífò dọ̀rọ̀ ìdáfẹ́ kó lè gẹ́ aburúkọ fún yà وإبعاده أبيكو بيدي نسيا لا تكسب برفعه وإزالته باني قد إليه لا أكو أبيكو كنت يكون هو يعني أنا يؤتي ثلاثين هو أجي أقول علي كنت كنت وإزالته أبيكو واحد أقول يعني. هو يعني قولوا قل أسبي الله أسبي الله أي كفيني ولو تمين الحظ كفاية ونالكين كتريا kọwa sufficient aminu o kawo ta'ala jaza'an min rabbika ata'an hisaba wani ẹ̀sẹ̀ da rọba ata'an ẹ̀bù ne hisaba min tutuwa to su jere yin tuwon fẹ́ ìṣirò jẹ́ alhasbi nínú tuyin tó wọ̀ huwa kifayatu onáà ni guntuwa kúkini ba tó tó kárí وحسبي مبتدا واللفظ الدلاله خبر اما ني مبتدا خبر بيه كوني wani asbi Allah hasbi wani jira Allah ya wani khabaru ne wa aza ablan okiye ginu okiye ya sọ̀rọ̀ ọdún ẹjọ́ asbi Allah wa qila al-aqsu rin arawo wọ̀nrán jẹ́ al'awwal ìkẹrìnlẹ̀ jẹ́ ni aláàkọ́ yẹn ìwọ̀jẹ̀ hẹ́yìn sáwọn ojúkọ̀nà méjì ojúkọ̀nà méjì jẹ́ ká ojúkọ̀nà méjì yẹn الأول أنا الأصل علم التقديم والتأخير هنا لا أقول لك تتواجه مكسين الثاني أن قولك قلت حسبي الله في عصر حسبي في الله قال حسبي الله ونقي قسين كميت سوى ما فلون هو حسره ومدلك ونقي إنما المؤمنون إن عرف التوكيد ما هي حسر ونقي تنتع من ديرا قولي قل ايه قل لي الله استشفيكم حسبي الله قل ايه قال الله حسبي وجه الله انتو يا مان كمينة توامي ما حسبي الله تقول ايه تقديم تشفيك حسبي ايه تقول سلم بيتو تني لما اي الله سبحانه وتعالى قل ايه والله تعالى عالم في حسر في الله اي حسبي الله لا غير وهو كقولك لا حسب لي إلا الله وستنتكم يا فلو ما نكسب سبحانه وتعالى وبخلاف قالوا الله حسبي أجواتكم قالوا الله باتمي ليس فيه عصر لي المذكور كسياس من بيرك ايه تاكتوانو ويدل على عصر حسبي في الله ليه تاكتوانو كانتوانو ọlọ́run tó ẹ ọmọ tó lẹ́wọ̀n kàmí kò tó fi kòrò kòrò àwọn ni ká ádùn náà rí sọ́lọ́lá alẹ́bí kẹrin wọn àlàáhìí وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته نعم Oh. The Quran does big kò ṣe pé wọ́n ń ka ọ̀ èèyàn ló kàn léde sí position kan ní ilé ní mọ́tò àbí ní ọ́fíìsì. àwọn sáàmì ní kò kàbúrú mẹ́ torí Quran kíkọ́ ọlọ́run bá ní àrọ́ ọlọ́run bá ní. rúwẹ́ ni Abdullahi ma Umar bin Khattab radiyallahu anhu ọmọ kan bẹ orí máa fọ́ tí wọ́n ti wá káyàtọ̀ kùrùsí sí yóò wà lọ àmọ́ yóò ti padà ọwọ́ kwanya ọwọ́ ahọ́n ara kò sí rẹ̀ ọ̀nà kọ̀ọ̀ká ọwọ́ agbó sí orí òsì fọmọ nìyẹn ó di wa kùránì náà dẹ̀ ó di wa ọ̀fà mi nǹkan àfọ̀mí mi ni wọ́n láwù tó ara rẹ̀ ó wé kùránì zálá kí o sí nǹkan mi bẹ́ẹ̀ ó di yé. Because uh, uh, uh táwọn bá fèsì bible pé position for in protection especially to uh, drive away evil. Ah, àwọn àkọsí wọn àwọn àtìmí lè jọra wọn bí wọn pé asúlù ẹ̀sìn ìpìlẹ̀ ẹ̀sìn ṣọ́ọ̀ṣì ẹ̀sìn ìkànnà ní ẹ̀bẹ̀lẹ̀ bá wo àwọn olóòsàmì bá wo àwọn olóòsàmì ìfésí wọn ẹ̀sìn ìfẹ́wọ́jọ ìfésí Islam in fact ọfẹ mú bàbá kan sẹrí dá ẹgbẹsọlọ bá mi kúrò sí ní ti kóńgẹ rẹ ọlọ sí àgbẹ bá dé báyìí lòun ṣe islam kí ló dé ó ní báwọn ti máka wọn ní báwọn àwọn ọmọ ti ní àwọn ìlú àwọn oníyà kan bẹ ó ní gbàtà àwọn àgbẹ kìkì ìyá yẹn bí àwọn máa fi lọ nípa bá kí yẹn ni máa kí ẹ̀kọ́ àkàrà fún un ní ó ní ọ̀sánú lé rẹ̀ kẹ́pẹ́ yáyọ̀ wà wáṣí wáṣí tó máa kó yìí àfíkà ni wọ́n á rí pé gbé ẹ̀lẹ́ làwọn àlọ́ sí ní mẹ́ta ọ̀ káwọ̀ fọfọfọfọ tá máa kó yìí káàbà wọn ká iṣẹ́ ọ̀dọ́ bíi kí ni èyí kan advance ju àwọn yẹn lọ nì ní bẹ́ẹ̀ ló ń sọ bẹ́ẹ̀ ló kọ́ bẹ́ẹ̀ ní asúlù ẹ̀sìn yẹn ti káàbà yẹn gẹ̀ẹ́ni asúlù ẹ̀sìn yẹn ìpìlẹ̀ ẹ̀sìn yẹn

àwọn ni wọ́n ń ṣe fún nǹkan míì fún ọlọ́wọ̀ba kó máa wólẹ̀ alájà òṣèlú àbúhá mọ́ sọ̀rọ̀ kan fún mi àwọn ròyìn bàbá oníwàájú àgbáyé báyìí wá sí wáàzí kan lẹ́ẹ̀tọ́ ni wọ́n lọ ah, bàbá ìyọ̀rọ̀ rẹ̀ yà lẹ́bù nínú àwọn àfáàtà ọdẹ rẹ̀ sí ìlú bàbá ẹ̀ kí ni wọ́n ti táìmù tí ọ̀ ní ọ̀fíìsẹ̀ wá sí Ìlọrin ní ọba ọ̀ní tọ̀hún yẹ ọ̀ní gan bí ẹjọ́ ara wà ọ̀ní gan ètí iṣẹ́ adáhùn ni pé àwọn ọ̀ní tí ó gbé yẹn àtúkọ́ àwọn ọ̀ní tí ó gbé gangan mọ̀ ó ní ọwá sí ọ̀rìn ó ní àwọn ẹ̀bẹ̀wá rẹ̀ àwọn aráwọn kan mọ́ sọ fún ó ti sá orí wọn ó mọ̀ fẹ́ jáde báyìí gbogbo wọn sojú fún ọ̀fẹ́ wọn pé ha bí a ṣe é kú gbà wá ó ti bàbá yẹn pariwo láàfin ní bàbá oníwàzí àbáyé tó yà wọn lẹ́nu pé aláì ah! lè sọ̀rọ̀ lójú ọba lọ́rin káàdà sẹ́kù gba wá ilé ìṣẹ́kù ní ọba ìbínú kù ní àfihàn ẹ̀yìn ó di eyín gbára ní pé ẹ̀rì pé tí wọ́n ń seun ó sì yóò jù gan gari múlẹ̀ ọ̀kọ́ làwọn náà ń ṣe ní máa fi mú àwọn àwọn ń ṣe fún tiwa ọlọ́ àwọn ń ṣe fún yà wọ́n ṣe fún òsà ó di wa nípa story kan nípa story kan nípa ọ̀nà jagunjagun ọwá kúrú yóò ròyìn wá kan ọ̀rẹ́ ọ̀rẹ́ ìròyìn wá kan pé ọ̀rẹ́ ẹ̀mọ̀ ti kú ní rárá oníkò lè kú oníkò lè kú káì oníkò lè kú ló bá lọ́bẹ̀ bá bá ọ̀rẹ́ ìṣẹ́lẹ̀ ìwúkà ìlóòtọ́ mi ah ọ̀rẹ́ òun jẹ́ ìwọ̀n ọlọ́run díẹ̀ òní wọ́n lọ báyàwó rẹ̀ ọlọ́run díẹ̀ òní òun pẹ̀lú ọ̀rọ̀ òmìnjọ ní àtìkù gbẹ̀yìn wọ́n ni jẹ́ ta olókọ̀ọ́rá rẹ̀ ó nínú agbára táwọn nínú pẹ̀lú ọdún oṣù kan táwọn lọ sí ojúlógún ẹ̀wọ̀n ìsúnmọ́bìnrin mọ́ ìpínlẹ̀ tọwọ́ gẹ̀rẹ̀ àwọn tó ti ní ilé wọlé báyìí mùsùlùmí bá ti dìnnà ọwọ́ kẹrẹ àwọn ọwọ́ àwọn ọ̀tẹ̀ ọ̀tẹ̀ ìmọ́lẹ̀ tọ́lọ̀ fi ń dáàbò bò ẹ́ la yazni zani hina yazni huwa mu'min ìmọ́lẹ̀ tí ó mi yẹ mùsàfà ó di èso ẹ̀sìn afẹ́lẹ̀ bákan náà ni àwọn èèyàn ni wọ́n á yà fáwọn nǹkan mi ó di èyí báwo christianity ìjọ tí sam preach ní ọlọ́wà ní ọ̀rọ̀ tiwọn náà àmọ́ wọ́n ti yà wọ́n ti fi yẹ̀kẹ̀yẹ̀kẹ̀ ilé ọlọ́pàá ti ti fún ọmọ christian sọ̀rọ̀ máa ní ẹ̀kàn bí báìbù yìí bọ́ ni ẹ̀ tẹ̀lé tó wà ní báìbù yìí ní ẹ̀mà gbé báìbù lọ́wọ́ ẹ̀mà kan ní pé holy jesus can save hallelujah holy jesus can save hallelujah but your bible says against that contrary to we the bible sọ wọn ni gbogbo bible sọ máa ní kọ́lé wọ Isaiah forty four Isaiah forty three verse twenty twelve wọn ni yí àmà witnesses ẹ̀mà sí ọ̀dọ̀ àtúnṣe But ye may know and believe that before me there is no God formed. And there shall not be after And beside me there is no Savior. Ilé ìkó tó bí Jésù ni. Ọlọ́sọ̀rọ̀ yẹn ọ̀lọ́. Ó di yẹn lẹ́yìn náà ẹ máa fi Trinity body one. Ó pè lọ Jésù ní Mark tó bá bá sọ̀rọ̀ yóò ní à ah, Old Testament ni yẹn ó ti kọ̀ọ̀lá sí New Testament. New Testament Mark 12 verse 24 28 Jésù ṣe wáàzì báwo yẹn ọkọ̀ máa bèèrè pé ọ̀gá ewé lo ní gbogbo òfin which is the first of all commandments which is the first of all commandments ewé ní òfin àkọ́kọ́ ní gbogbo òfin ó ní o Israel the Lord our Lord is one God the Lord our no include that abu abu abu abu abu abu abu the Lord kò tó bó ti love your Lord on the lord our lord ìkíni ìṣùgbọ́n god gbogbo eléyìí wà ní gbogbo wọn gbogbo tẹ̀lé bí bible tó yẹ náà àwọn ìgbóhùn wọn bẹ̀ àwọn tẹ̀lé ṣùgbọ́n àwọn kẹ̀kẹ́ tó jọra wọn ní àwọn ìgbà tí ó di wa ìgbọ́n lápá àwọn tó ń lò fún àwọn ẹlòmíì ní deviate ó di wa bí ti ní ẹ̀wọ́ láwù tí a là àlà wa alaikum salaam Hmm. àmì òhàn mi àwọn ìbáṣẹ àwọn tí wọ́n máa ń kọ àbọ̀lẹ̀ sílẹ̀ àwọn ìbáyàwó lọ sáwọn mìíràn. Ìjá àjọ́rọ̀ máa ṣàbá náà ni àwẹ̀. Náà ni àwẹ̀. Kò sí ìbádà kan pàtó tọ́rọ máa Ramadan tó ju àwẹ̀ lọ. Ṣàbán àbọ̀nì. Ṣàbán ju àwẹ̀ lọ. Àníbi máa gbé ọ̀tọ́ ní òṣèré. Bá ṣe tí kò sí oṣù kọtà yìí máa gbà tó pọ̀ bí oṣù ṣàbẹ́n ó dà fẹ́ máa gbà tẹ́ wọ́n bí wọ́n fọwọ́ pé ìlà abákẹ́ ní oṣù ṣàbẹ́n kọlá tẹ̀sùn òun ó bá fọ́n kí méjì báyìí ẹgbẹ́ gbàwẹ̀ lọ níbi wa àwọn afáàmì ní sẹ́yìn máa ń gbàwẹ̀ mọ́ ní tẹ̀sán ó lè máa gbà ó di àmọ́ ẹgbẹ́ tó ń gbà oṣù tàwa mi àfihàn sí máa ó di wa èyí tí wọ́n wí pé inú oṣù yìí ni wọ́n máa kọ kábàrà bí èyí ń gbígbà ni mo dúró àwọn àdéhùn àdíjẹ́ bí àbáwọn irọ́ ni mo máa sọ fún pé nínú tí màá fi mọ̀ ká díjì irọ́ ni ní tí ọ̀rọ̀ náà sì bá ti kọ Qur'an ẹ máa rọ̀ wá wá tó ti náà sì Qur'an ọ̀rọ̀ yẹn tako náà sì Qur'an torí Qur'an fi ra pé òru kádàrá òru ni náà la fi Qur'an kalẹ̀ gbogbo mùsùlùmí ló sì máa fi dẹ̀rú rí pé nínú Ramadan lọ́sọ̀ Qur'an kalẹ̀ في ليلة القدر أنت يقول كذا رأي يعني كذا رأي ليلة القدر هي كذا رأي يعني الجماعة رضو عسل عفان سوق الدخان قال إنا أنزلناه في ليلة المباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم نيوروه نيوروه مباركة gbàrá màríyà kádàrá ìwé làmàtí àti ìgbàwà tó wáyé inú ṣàbáà ni ọ̀rọ̀ ẹ̀ ń takó lẹ́sì kùránì ẹ̀ nípa àdíṣì bá sọ pé ó takó lẹ́sì kùránì àdíṣì mọ̀ọ́dọ́ òní ó lè fún ọgbẹ́ nínú àwọn ẹ̀kọ́ mẹ́wàá kí wọ́n fẹ́ àdíṣì rọ́ ni àdíṣì kọ́ sọ onígbọ̀n ìmọ̀ wájì nínú ẹ̀ náà ni pé wá ti gbọ́rọ̀ tó takó lẹ́sì kùránì àwọn ọ̀rọ̀ kẹtọ́ yá yìí báyìí ọjọ́ ti náà ni ọmọ zìnà oníwà zìnà bíbí ẹlẹ́ẹ̀keje wọ́n kórìíra àbìnà lè pé wọ́n á ní ọmọ tó máa bí lọ́nà àbìnà kò ní wà jẹ́nà bí orí ẹlẹ́ẹ̀keje ọmọ tó máa bí lọ́nà àbìnà kò ní wà jẹ́nà ọmọ tó náà bí ọmọ tó náà bí orí ẹlẹ́ẹ̀keje ọ̀rọ̀ ẹ̀ yá yìí ni wọ́n lọ́gbọ́n yíjọ́ kan pé inú ẹ̀ ń kárí ọyẹ ọ̀rọ̀ ọ̀rọ̀ tó bá sọ fún kòkòtẹ̀ kòkòtẹ̀ irọ́ ni wọ́n máa pé ọ̀rẹ́ àfà múta ni àfà múta ni bínú bá tó kọ́ ẹ̀wọ̀n nígbà wọn wáyá wọn àtọ́ akọ̀fà pé ọ̀rẹ́ àwọn alágbájá báyìí báyìí ọ̀rẹ́ wọ́n bá ní àwọn àṣàtò ti wá sí ìfà méjì náà ti wá sí ike wọ́n lè tẹ́bí mẹ́ẹ̀dógún mẹ́ẹ̀dógún lára yàyà malik òun ni aláàkọ́ tó ní kọ́kọ́ sí wá sí mẹ́ẹ̀dógún mẹ́ẹ̀dógún èmi lẹ́rẹ̀ kejì mo sọ fẹ́nìkẹ́ ní dájọ́ àwọn olùkọ́ yìí mo ní yóò mẹ́tàlá mẹ́tàlá mẹ́tàlá kó fún mi sáì kí lè bàrá náà fún mẹ́ẹ̀dógún yìí mẹ́rìndínlógún tèmi náà wọ́n náà fẹ́ olùsèlú mẹ́tẹ̀mẹ́ta àbúgbà làwọn ń ṣe wọ́n ní ṣe wáàzí ní àfáà bá mú mike lọ́jọ́ kan bí wà nílẹ̀ sham àwọn sàbí kan wá lọ ó bá rí olóńgbò kan tí wá mú olóńgbò ó wá gbé olóńgbò yẹn sínú báàgì ọwọ́ rẹ̀ ọ̀gá ni benin omi káì àdúgbò sílẹ̀ yàn fún àyè ẹni ọ̀rọ̀ sáwọn yóò lò ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún mẹ́ẹ̀ẹ́dógún abáyé lọ́sọ̀ yóò mẹ́ẹ̀ẹ́dógún abáyé ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dá ló lò wọ́n ti wá ní ẹ̀ ń wọ̀ wá ní akínyẹ ní ara bí ẹgbẹ́ àwọn táǹtì tẹ́ ẹbí gan bí ẹ̀kọ́ òní láti di onire àti àdúgbò ó sì dùgbò àwa ní kò sí wà sí fún wa àti àdúrà àwa ní òtútù mú olóńgbò nílẹ̀ ṣáà kí ló kàn án olùtútù tó mú olóńgbò èmi ní nígbà tí wọ́n á ní tí mi dùn mo fẹ́ gbọ́ ìtàn olóńgbò yẹn ló ní olóka sí bàbá yẹn tó e ó gé lọ́rùn yìí àwọn ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn kí wọ́n bí wọn lẹ́ sàm kọ́ lọ́mọ 25 years bí 25 years kọ́ lọ bá àdíjà ṣùgbà tí mẹ́sàn-án nínú ẹ̀ṣẹ́ àmì mẹ́sàn-án nínú ẹ̀ṣẹ́ lọ sílẹ̀ sáàmù ó di ẹwà àmì lọ sílẹ̀ sáàmù ó di ẹwà àbí tí àdíjà bá sọ́mọ́ àdíjì tí ó takò làákàì àtúrọ̀nù nítorí ó takò làákàì àti ìrọ̀nù ọ̀pá ó ti dùn wọ́n ọ̀dọ́lọ́n pàyẹ rékọrù tó dánù wọ́n ni ọkọ̀ ojú omi ẹ̀lẹ́bìnú ó ti tàwà fún olúwa lẹ́ẹ̀méje ọdẹ̀yẹn kama Ibrahim alákọ̀ọ́tọ̀ gbàlájú tó lọ́kọ̀ ojú méjìlè yẹn ọdọ̀ ti tàwà fún olúwa alìgbàyẹn gbọ́ wípé omi ti gbogbo ayé ọkọ̀ ojú méjìlè ó lè gbórí gbogbo ti tàwà láti ẹ̀kọ́ yìí fine àtàkà méjì kò ní ẹkọ́ ní oúnjẹ rùkú ẹ̀rẹ́ mọ́ta o làákàì nípa tó bá ọ̀rọ̀ yẹn ti jẹ́ ẹ̀rọ bukama ibrahim alẹ́bí inú lọ wáyé sílẹ̀ bukama sínú alẹ́bílá ibrahim ó ní ọjọ́ àwọn gábà yẹn ń bẹjọ́ pé wọ́n lọ ni ilé ìtẹ̀kùn náà ti kọ̀ láàrin ìjẹ́ ìwé yẹn ní fi àbáwọ́ sí àtàmì ọlá òtàlà náà